parrot fm one zero one point one òkèdè bí ògbómọ̀ṣọ́ ó láwùjọ gan ẹ máa gbádùn wa ṣó ó kilẹ̀ fanáfàlà. ní báyìí ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ ọ̀làdùnní bẹ̀lú lórí ètò alfik fìdín. wàhùn lẹ́bi ìlà ìlà ìlà hù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àti ń kí ẹ̀yàn olùbọ̀wọ̀ wọ́n pé àdìjọ ọkọ̀ ojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnrin àlẹ́fíkò fìdíìnì ọ̀làdìlẹ́bẹ̀lẹ̀ lóko mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnmá center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kọ́lọ́nkọjọ́ ká ní pẹ̀lú orí dáadáa látàrí ẹ̀sìn islam kọ́lọ́nkọjọ́ àti àlékún dáadáa sí fún àti àlékún àáfíà insha Allah Ah, ìbéèrè àkọ́tún àkọ́ máa fi ṣíde orí ìbéèrè oníbéèrè wọ́n ní àwọn gbọ́ lẹ́nu àwọn èèyàn kan tí wọ́n sọ wípé tí òkú mùsùlùmí kan tí ó bá kú tọ́jọ́ pé wọ́n tún wá wẹ̀ títí wọ́n fi fi aṣọ ìgbẹ̀yìn wọ́n fi fi sí lára wọ́n tún wá gbé dé sàárè ìgbà tí wọ́n gbé dé sàárè wọ́n gbé sínú sàárè lẹ́yìn tí wọ́n ṣe gbogbo ìpalẹ̀mọ́ tán wọ́n gbé sínú sàárè débi wípé ìgbà tí ó gbé sínú sáré òkú yẹn wá ní láti máa ríra bóyá bí ẹni péyàn bá jí padà wọ́n ní àwọn oníyìn mú aṣọ wípé níṣe wọ́n yẹ kọjọ́ pé wọ́n da ìpẹ̀bó tó pákó lè da ìpẹ̀bó papọ̀ náà ni kò nílò kọjọ́ pé wọ́n fi àyè sílẹ̀ kọjọ́ pé bóyá ẹnu wọn tún aṣọ lára rẹ̀ láti bóyá ó yajú àbí kò yajú wọ́n ní ìbẹ́ ilé ó ṣe déédéé pé ìyẹn ọ̀dà ìpẹ̀bó mọ́lẹ̀ náà nígbà tí èèyàn tó rí lẹ́nu tó ríra eléyìí ọjọ́ ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tẹ́jẹ́ wípé nígbà tí wọ́n bí òun ọlọ́run kádàrá kí àwọn òbí rẹ̀ látàrí àìsí ìgbọ́ ẹ̀sìn yìí dáadáa wọ́n kọ ilà fún nígbà tí ìwọ́n adágbà ìwọ́n á rí pé èèyàn sì gbàgbọ́ rẹ̀ pé kò bófin ẹ̀sìn Islam wọn láti yẹ pé kí máa kọlà fún yàn wọ́n ní ṣé èèyàn lè ṣe bẹ́ẹ̀ èèyàn lè wá nǹkan kan tó yàn bá rí àwọn nǹkan kan tó yẹ pé ó lè pa ìlà rẹ̀ lẹ̀ kéèyàn gbẹ́gbẹ́ náà máa lo àwọn nǹkan náà fi parẹ́ àti kéèyàn fi ìlà ń sílẹ̀ nítorí pé àti kékeré òun wọn ti kọ fún èèyàn báwọn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tí ó wà bí láti Ghana ni wọ́n ti fi ránṣẹ́ wọ́n ní obìnrin tó bọ́ ọkọ ìdànù wípé òun ò fẹ́ mọ́ láì rí owó sọ̀dá àkídá padà ọkọ yẹn ó wá kúrò ó láì ọkọ débi ọkọ àti pé ṣé irú kò sí ọlọ́run pẹ̀lú bó ṣe jẹ́ pé nígbà tó ní ọkọ míì tán ló tó dá sọ̀dá kí ọkọ alákọ̀ọ́kọ́ padà fún eléyìí ọjọ́ ìbéèrè lẹ́kẹ̀ẹ́ta ajé ńlá bíbá insha Allah. alhamdulillah <clears throat> salatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. òkúta ti dé tá ti di tá a gbé dórí pé kó tó di pé a gbé wọnú sàárè èdè pẹ̀lú àfúrárí pé ń rúra. ṣé a ti aṣọ ìyẹ́wò pé ṣé ó ti jí padà sáyé ni àbí ààbò mọ́lẹ̀ ń láti. ẹni tí ọlọ́run bá bá kádàrá pé a ti di níbi òkú nítorí pé a ti ṣàkíyèsí pẹ̀mí ti kúrò lára rẹ̀ kó tó di pé à ń ṣèpalẹ̀mọ́ àti lọ sí i ṣùgbọ́n táwa gbé débi tí a ti fẹ́ fún tí ń rúra agbọ́dọ̀ farabalẹ̀ ká wo ṣé ẹ̀mí ti padà sí láàánú ètò ìtumọ̀ sí pé kò kú tẹ́lẹ̀ náà dídákú lọ́tàkú hmm. nítorí pé bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó kú tó bá dá pé lè ṣàṣìkò tó pọ̀ gan-an náà tó gbẹ́ni padà sí láàánú sọ ìdí nìyẹn tó fi jẹ́ kékeré sí tẹ́yìn bá kàn ti ṣubú gbaragada náà láti wá kéde pé ti kú hmm. àbúkátà ká farabalẹ̀ àwọn ẹni jẹ́ pé wọ́n ní ìrírí tí wọ́n fi máa dá náà pé tó ti kú àbí ó ti kú bí àwọn onímọ̀ ṣègùn á pè wọ́n wọ́n wá wò ó. so àwọn náà fura rí pé gbogbo ohun tó yẹ ká pé ní lára rẹ̀ níná so gbogbo ohun tó yẹ ká pé wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ mọ oru díẹ̀ lára rẹ̀ mọ oru mọ́ ti di tútù hmm. so ìgbà náà ni wọ́n tún sọ pé ti kú. tó bá ṣẹlẹ̀ pé bí a ti ṣe wà rò pé ti kú kò tí ì kú sọ kọ́ padà sí nígbà ayé rẹ̀ hmm. sọdá padà lé so kó tún máa fi gbèsè ayé rẹ̀ lọ àbá ti fèsì sí kó tó dúpọ̀ àdámà kókó ìtìkù ìgbẹ́jọ́ mọ̀ pé ń bẹ́ ní àwọn èèyàn náà ta ti bò mọ́lẹ̀ tó fi kọ́ àti pẹ̀yìndà padà á lé kó tó dúpọ̀ yajú ní sàárè so dídákú lọ́dákú kò kù so eré eléyìí tán ibi tó padà tún ti bá kú ti ẹ̀ pàdé nù hmm. náà dúpọ̀ pé ẹnìkan fura mọ̀ kókó ìtìkù tá a fi pẹ̀yìndà èyí ìtọ́lọ̀ tí a ní kí ó ti hàn sí wa kó tó ti pa àbòmọ́lẹ̀ pípẹ́ ètò èkó ṣe àgbọ̀dọ̀ bòmọ́lẹ̀ ní ìṣe àlàyé ní hmm. ìṣe àlàyé wọ́n ti bá ti lè fẹ́ da òbó lòun ti fi máa sínú sàárè ìgbé bá kú tó ní kí wọ́n lọ bòmọ́lẹ̀ láàyè tó wọ́n bá ní ìjọ mẹ́ta ni wọ́n wá gbé ọ tó wọ́n fẹ́ òbí kí fi máa ṣẹlẹ̀ bàbá wọn bá sì dé lẹ́yìn ìjọ kẹta tí wọ́n wúlẹ̀ tí wọ́n débi tọ́ wà wọ́n bá bá pé ó ti lọ àdúpẹ́ fọlọ́ọ̀nù ọkàn rà rẹ lójú lọ́nù kò sí wàhálà ń bẹ̀ ṣùgbọ́n lórí eléyìí tẹ sọ yóò gbọdọ̀ di pẹ̀lú mọ́nà láti hmm. padà nínú hmm. sọ̀rọ̀ àwòjú rẹ̀ díẹ̀ tọ́lọ̀ máa ní kó dìde pátápátá alihamudulilá ilé ìjọba wọn. wáyé o tẹ bá gbókù sínú sàárì kì í ṣe kí wọ́n ti gbókù sínú sàárì tàbí gbé sínú sàárì lọ́gbẹ́ pẹ̀lú hmm. ẹ̀ ń kan ọmọ èèyàn lábùkù ọlọ́run ló dáa fi sọmọ èèyàn lẹ́nu àpọ́nlé torí ẹ̀ òfin ọlọ́run sọ fún wa pé tẹ bá ti gbókùn sínú sàárè ẹ̀dẹ̀ ìpẹ̀bú lẹ́ẹ̀kan náà hmm. ẹ̀ sì ń kankan dí gàgà láàrin ibi tọ́wà sí ìpẹ̀tẹ̀fẹ́ dàbò tó bá ń pín sàárè táwọn bólẹ̀ lójú tòrò táǹpẹ̀ ní ẹ̀ṣọ́k ìyẹn bá gbẹ́ fókù ẹ̀ sì ń kankan dí àárín ibi tó kù àti ibi tẹ́ dé pẹ̀tì kò bá jẹ́ pé pákó one by twelve náà lẹ gé tẹ́ fi dí orí òkú síbi tẹ́ dé pẹ̀tì àbí sì jẹ́ pé búlọ́ọ̀kù tá a fa màsíkì náà lọ ní ìtọ́fẹ̀ tí ó ka ojú ibi tẹ́ gbókù wọ inú sàárì tẹ́sí bì kó tó di tẹ́ di pẹ̀sì sọ̀rọ̀ eléyìí ẹ gbọ́dọ̀ sí i tó bá sì jẹ́ pé sàárì tá a máa pẹ́kọ́rọ́ ni eléyìí tá a ń pè ní alahad hmm. tá a padà kọ́ lé fókù nísàlẹ̀ tá a gbé sí kó tó di pa di a ní láti fi búlọ́ọ̀kù alámọ̀ yẹn ká fi díẹ̀ yìn kù lọ́nà tó fi jẹ́ pé kò ní ṣubú wá torí pé tó bá ti dẹni tó wà ní kàkàkà ó ti takò bá ti fi fẹ́ kókò ọgbẹ́ nu sàárì à ń fẹ́ kókò ọkọ̀jú sí alqibla kó sì fẹ̀gbẹ́ ọ̀tún kó fi lélẹ̀ so búlọ́ọ̀kù alámọ̀tá bá fi bí ẹ̀yìn rẹ̀ ní ìyẹn jẹ́ kó ṣubú takàkà ìkẹta bá wà rọ́ọ̀bù sàárì rẹ̀ yóò bo ẹ̀yìn òkú ni nábi tí búlọ́ọ̀kù wà so wọ́n ní nílùú kan nínú àwọn ìlú káàrọ̀ ìjìnlẹ̀ wa náà ni hmm. táwọn bá hmm. so lẹ́yìn ìfòkúfẹ̀sìn ìsìlámù sì gbà ká

wọ́n yọ awọ nínú awọ ni wọ́n fi kọlà mm. ṣé ntẹ́yìn fẹ́ fi pa ìlà rẹ ṣé yóò dáwọ́ padà ni àbí yóò mú kí ojú ìlà kó smooth kó máa dá papọ̀ mọ́bi táwọ́ tún pọ̀ sí jù bẹ́ẹ̀ lọ. Mm. tó tẹ́ bá ti ní tẹ́ ló lè sí nígbà kan mọ̀ tí wọ́n fi rí ṣe láyè sí ni pé irú àwọn tàtú tó máa yà síra wọn lára yẹn wọ́n ti ní nǹkan kan tí wọ́n tún fi tí ó parí pátápátá téèyàn ní ìmọ̀ ìpín wọn yà tàtú farari hmm. ẹni tó bá yarí ìfarakọlọ parí o hmm. torí pé àlùbùsọ̀rọ̀ bá àlùfẹ́ náà sọ pé àlùbọ́ kò wá ṣẹ́mà wọ́n lè mọ́fìtà òṣèmà. Hmm. ẹni tí ń bá wọn yà sára ọlọ́nlànà rẹ̀ hmm. ẹni tó tọrọ kọ́ọ̀bù yà sára ọlọ́nlànà rẹ̀ hmm. so ohun gángan látara rẹ̀ ná ìdájọ́ kakọlà tí yorùbá náà máa kọ sẹ́kẹ̀ táwọn míì máa tún kọ sáyà wọ́n tún kọ sẹ́yìn nígbà míì so gbogbo eléyìí náà kò tọ́ lábẹ́ òfin wọn nítorí wọn ti rú ọlọ́nlànà rẹ̀ a sì dúpẹ́ fọlọ́ táwọn èèyàn ti lajú náà ní ìsìn wọn kọ́ mọ́ àdúpẹ́ fọlọ́ ẹni tó bá wà lẹ́ẹ̀kẹ́rẹ́ tó bá rí tó fi lè parẹ́ kọ́ tọ́lá pé lábẹ́ òfin ọlọ́run tóbìnrin ọgbà tọkọ dànù bẹ́ẹ̀ ó ní láti san owó sọ̀dá àti ọkọ padà fọkọ tọkọ ọba tọrọ jù bẹ́ẹ̀ lọ. Hmm. ọ̀wọ́ arówó ìgbà padà o sì ti fi yí ọkọ pé wọ́n ti bọ̀ dànù o ti ti ṣe nǹkan oṣù ayọ̀ kan lẹ́yìn rẹ̀ o ti wá lọ ọlọ́kọ̀ míì kó tó dípò orí gbígbà sí tó fi dáwó padà kó tún tó dorú mẹ́. Hmm zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé hudan wa bushro tí a mọ̀ sí wáàsí ìta gbangba tí mo wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inṣàlá ní ọ̀la onáàrin yóò sì wáyé ní òwúrọ̀ṣọ́ central mosque ọjàgbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt òní yóò sì wáyé ìtẹ̀síwájú tíra minihajul ọ̀sìdí òun náà ni wọ́n bá wa sọ̀rọ̀ lórí èso àṣẹ dr sọ̀rọ̀ dé ìgbàdébọ̀ rọ́jú aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ ló gbọ́n ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì wọ́n dára lẹ́kọ̀ọ́ àwa tí a bá gbọ́ kí a sọ fún àwọn tí ò gbọ́ aláà yóò sì fi sun aláìsàn lórí láyé ń bí aṣílẹ́jọ́ agbẹ́gbẹ̀lì kí a mọ̀ ọlọ́run ọba yóò sì tó jẹ́ kí ó jẹ́ òkùnfà tí a fi máa lékún sí ní ìmánì sí ẹ lórúkọ ní o. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أريد أن يجيبه عليكم السلام السلام عليكم أيها الجواني أعلم بأي ألوك أيها السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته أريد أن يجيبه زكريا لا láti kọ́ ti gbẹ̀rẹ̀. tó à ń gbọ́ yín. gómọ̀ṣà gbègbè ní ipò òṣèlú ó wá fẹ́ christian so ìpín àṣà padà dé ṣá ó wá fẹ́ ní ó fẹ́ ń gbìmọ̀ ránṣẹ́ láti fẹ́ ọkọ náà ṣé kò ẹni tó dẹ̀ fẹ́ ní christian yẹn náà kò kò sanwó orí ẹ̀ ṣe nǹkan kan wọ́n kàn fẹ́ ra wọn lórí wọn lọ yọjú wọ́n dẹ̀ kó lọ sọ́dọ̀ ara wọn ni tó bá fẹ́ ó wá fẹ́ fẹ́ mọ̀tì ló padà ń sìn torí lẹ́yìn tí wọ́n ti kọra wọn ó ti gba Islam ó ti yẹ padà sínú Islam ṣé ó kò sí ìtàn kan kò sí ẹ̀ṣẹ̀ kankan ń bẹ̀. ọ̀dà ó ti yẹ. alhamdulilayi ìpèsè ọ̀rọ̀ náà ni ẹni tó bá ti fẹ́ ẹni tó làwọn kò sí lẹ́tọ̀ọ́ fún láti fẹ́ kókó lọ́dọ̀ rẹ̀ ó sì túbà lọ sọ́dọ̀ ọlọ́nkọ́ ronú kúwàdà ó sì máa gbìyànjú àti tún gbèrú gbèsè yẹn máa ní ìtọ́sẹ́kù fún nínú ìgbésí ayé hmm. ọkọ mi tó bá fẹ́ lẹ́yìn ìgbà tó ti di mùsùlùmí padà wàá rí i pé ọfẹ́ ọbọ̀làwọn bá ti ṣe fẹ́ ni hmm. àfúnra ẹni ló ń kó tọrọ ẹni lọ ọ̀ràn gidi ni hmm. torí pé ìgbà tí wọn máa lò fún ṣẹ̀ríà láwùjọ tá à ń gbé ọ̀pọ̀lọpọ̀ ń pe zìnà ní fáàrí wọ́n ń zìnà ní gbádùn kò sí tàbí ṣùgbọ́n rí ibú ńlá wọn máa bá pàdé ń bẹ̀ láyà tó kéyàmù. bàbá rẹ ẹni náà ni yóò tún fi ọ lọ́kọ ìwà pé bàbá rẹ ló fi ọ lọ́kọ fẹ́ni tí ọ̀tọ́kọ̀ fẹ́ tẹ́lẹ̀ bàbá rẹ ó ti ṣe nǹkan ẹ̀ṣẹ̀ ńlá ọgbọ́dọ̀ máa tọrọ àforíjìn bọ́yọ́ lọ́wọ́ jẹ́ foríjìn ní ìsìn mùsùlùmí tó bá mú wá ó mú lọ bá bàbá rẹ kó fi ọ fún un tó bá ti ọlọ́run hmm. yóò sì sàṣọdáàpì àwọn ẹlẹ́rìí méjì ọjọ́ rì lọ́ba tán. Hmm èyí tó ti wá ṣe ṣáájú tẹ́lẹ̀ àforíjì náà máa tọrọ títí láéláé bọ́yọ́ lọ́wọ́ jẹ́ foríjì. Hmm. ẹ jẹ́ kí wọ́n ìbéèrè lóyún náà wá bí àwọn ìpè sí rọra wọn wọ́n ní obìnrin tó jẹ́ pé ó wà nílé ọkọ tó wá jẹ́ pé láti bí ọdún márùn-ún sẹ́yìn báyìí lópin ìyá ti dé bá òun àti ọkọ rẹ̀ débi pé ó ti lọ fi fẹ́ ọkùnrin míì ní ọkọ ṣùgbọ́n tàdédé lòun àti ọkùnrin àkọ́kọ́ ẹ̀sìn àárọ̀ rẹ̀ wọ́n jọ ń pera wọn débi pé ìfẹ́ ọkùnrin àkọ́kọ́ ni wọ́n ń padà sí ọkàn obìnrin tó ti wà nílé ọkọ lẹ́ẹ̀kejì débi pé obìnrin tó wà nílé ọkọ lẹ́ẹ̀kejì ń fi ń ṣe àwọn òṣèṣì àti àwọn ìhùwàsí kan léyìí tó fi hàn pé kò nífẹ̀ẹ́ ọkọ ẹlẹ́ẹ̀kejì náà tí sì ti ń sọ lẹ́nu pé òun fẹ́ padà sọ́dọ̀ tí sì ń ṣe ní ìwàsí kò sọ lẹ́nu ṣùgbọ́n ní ìwàsí àti ṣe sí wọ́n sáfẹ́ padà sọ́dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ dé kí ọkọ ẹlẹ́ẹ̀kejì fi wá rí irúfẹ́ òṣèṣì bẹ́ẹ̀ wọ́n ní kí ni irúfẹ́ ọkọ ẹlẹ́ẹ̀kejì lè ṣe sí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká mú eléyìí náà ẹlẹ́kọ̀ọ́ yín. aleykum salaam wa rahmatulah ilé tí ń pè aleykum salaam. mo gbọ́ wa. ẹni tí jẹ́ pé ti lọ́kọ̀ kan rí tẹ́lẹ̀ tí ìpínlẹ̀ ti wá ṣẹlẹ̀ láàrin ìyá àtọkọ yẹn wọn ló tún ti tó bí ọdún márùn ó ti lọkọ míì lẹ́yìn rẹ̀ wọn àti ẹni àkọ́kọ́ tí wọ́n jọ ń pera wọn wọ́n jọ ń sọ̀rọ̀ débi pé ó tún súnmọ́ pé yọ padà sọ́dọ̀ rẹ̀ ọdájú pé obìnrin yẹn tó gba ọkùnrin alákọ̀ọ́kọ́ láàyè láti tún máa rò ń pè ọdájú pé ọ̀daràn ni ó ti fi ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ ńlá mm. òfin ọlọ́run ọba kò gbà kóbìnrin pé ní ọkọ méjì lẹ́ẹ̀kan náà mm. ọkọ ẹ̀yọ̀ kan náà lónìí nígbà tó ọmọ pẹ́ni tó fẹ́ fẹ́ yìí lẹ́yìn ìta alákọ̀ọ́kọ́ kọ tí ọlọ́run kí ló kó lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ sí mm. ọlọ́run ọba ẹlẹ́gbàá wa kò sófin káwọn ìmúlẹ̀ bá yẹn tẹ̀lé jùmọ́lẹ̀ fún ìsìn ẹni tó bá ti mọ àwọn tó bá ti òfin náà bá lójú mọ́lẹ̀ òun náà ti gbọ́dọ̀ múra palẹ̀ mọ́dé tí ó tẹ̀yìn rẹ̀ yọ. nítorí pé wà ń lé ọkọ òtún wọn lọ wọkọ ní alhamdulillah. ọ̀rọ̀ wo ló fẹ́ máa gbọ́ sọ tí ó wàá dùn mọ́ débi pé ó tún máa wá tàpá sọ́kọ rẹ̀ gidi tó ní nìsín. Mm. ó tún máa ronú pọ́ padà sí ẹsẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ wò lẹ́sẹ̀ àárọ̀ rẹ̀. Mm-hmm. àfikọ́ lọ túbá ọlọ́run wa ní gidigidi. Hmm. kò sì má dàrú ẹ̀wò tọ́ba tí èjẹ́ pọ̀ mọ̀ rẹ̀ ń ṣeré sínú tí ó dùn hmm. ìwọ alára ló wá fẹ́ ra mọ́ wá sì bí sí ayé rẹ̀ lọ́fẹ́ mọ́ sí ṣe rà hmm. so tọ́jú ìwà ti lọ́kọ wọ́n máa ń pọ̀ kan wọ́n pọ̀ sórí ọkọ tí wọ́n ní ọ̀dà ó kù díẹ̀ káàtó àdúrà náà ọlọ́run lẹ́gbàá ní pípọ́ rí ìyàn kó tó ọ̀dà ọkùnrin tí sì ń pe obìnrin náà nílé ọkọ rẹ̀ ọ̀dà àwọn burúkú ni aláìní bẹ̀rù ọlọ́run ṣé wọn náà lè gbarú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ká wọ́n tún bá ń sọ débi tí wọ́n ń dúnàdúrà bí ó ti fi padà sọ́dọ̀ rẹ̀ nítorí pé ó ti fẹ́ rí tẹ́lẹ̀ a'udhu billahi minash shaitani rajim èèyàn ní máa gbìyànjú àti dalé lórí kí ló tiẹ̀ ní ìgbà láfíà nítorí pé a fẹ́ kó ìbànújẹ́ bá ọkọ tiẹ̀ ni ó dájú pé wọn ò ní rí ẹ̀ ò ní rẹ́nu rẹ́rìn ò ní rẹ́nu rẹ́nu rẹ́rìn Islam ò sì bẹ́ẹ̀ mm. nítorí pé àwùjọ dàrú mm. àwùjọ dàrú ìgbà tí wọ́n ń ṣe ní ìṣẹ́yìn báyìí tí kòkòrò ń ṣe ẹnìkan gbọ́ níjọ́ tó bá wá hàn sọ́kọ rẹ̀ ní ìsìn tó bá wá nípa palẹ̀ rẹ̀ mọ́ gbàná ni ó dèèyàn kéèyàn hmm. gbàná ni ó dèèyàn gbó ẹja bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa. Hmm. ọ̀rọ̀ tó ń bá obìnrin sọ nga tó dùn adé bíi pé ń fẹ́ láti padà sọ́dọ̀ rẹ̀ ọ̀ràn gidi ló ń dá lábẹ́ òfin lọ. ó sì gbé bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ ní lílò tó wúwọ́ fún lọ́wọ́ rẹ̀. Hmm. ó lè má kele yín kú. lọ́bẹ̀ tó fẹ́ lóyìí rí o ti gbé orí pé kò pé ọ náà ló fi kọ́ lọ. kí ló dé ọfẹ kó wọn máa jókòó kalẹ̀ títí tó tún fi ronú pé o tún fẹ́ fẹ́ ni o hmm. ti lọ lọkọ ní àbúrò bá létí ẹjọ́ ó lè ti bí máa bẹ̀rẹ̀ ọfẹ bá tàwọn ọmọ rẹ̀ jẹ́ ni àyájá hmm. bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀dá hmm. wa. ẹ̀lọ́ alo ẹ̀rọ alẹ́kọ̀. aleykum salaam wa rahmatulah ọkọ mi lọ́jọ́ ìgbẹ́ yìí. ọtí mi láti sábà. ìbéèrè yín. láti rí àwọn bàtí wa fọlọ́n

àti kí a máa fi oúnjẹ fáwọn èèyàn jẹun nítorí pé kò kú fún wa àwọn máa kà pọ́n kan nínú ẹ̀yìn àhà mm-hmm. pípé òkú lòun àrò eléyìí tí máa kó yàjọ kù nínú sàárè mm-hmm. torí ẹ̀ láti kó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ nítorí pé kò kú fún wa gbogbo ẹni tí ń roko ní roko mọ́ olódò ní lódò mọ́ àmọ́ àrètí kan wá kí wa lágbájá wà bí ọ̀rọ̀ tàbí ló ń kọ́ àmọ́ tí ìlú lágbájá so eléyìí kò bófin ọlọ́run sófin ọlọ́run náà ní ká má sí wọn nígbàgbà ẹ̀sìn ọlọ́run lè pe ìṣesí àwọn kèfèrí hmm. ìṣesí àwọn kèfèrí òun náà ní pé tí wọ́n bá wá kí wọn àwọn nígbàgbọ́ pé táwọn náà bá sìn wọ́n jáde ẹni tó ṣẹlẹ̀ ó lè fa àkúfà ní hmm. gbogbo àwọn ìgbàgbọ́ rádaràdà kò sí tí Islam fẹ́ ti ṣe hmm. kò sí tí Islam fẹ́ ti ṣe. Hello. Hello. Orúkọ ní jíjẹ́ ọdún pé, wọ́n lẹ́gbẹ̀ẹ́ sọ́lá mọ́kọ ní jíjẹ́ ọdún pé. Ẹbá agbóhùn sókè díẹ̀ fún láti kọ́tọ̀ ìbéèrè yìí. Ìbéèrè ni pé ẹni tí ó ṣe ìṣẹ́hàn, ìrúfẹ́ ìṣẹ́hàn náà lè dọ́rọ̀ rẹ̀ ṣe àkọsọ́. So, wọ́n bọ́ sí ọjọ́ Júmà. Ó dẹ̀ tó bá bọ́ sí ọjọ́ Júmà tó bá dọ̀rọ̀ ọjọ́ Júmà tí wọ́n bẹ̀rẹ̀ ọjọ́ sátọ̀dẹ̀ nígbà kan tó nígbà wọn ọjọ́ sátọ̀dẹ̀ tó ẹgbẹ́ ìgbìyànjú ẹ̀jẹ̀ tí èyí rè ní ní láti ṣe láti gba láti ṣèṣe àwọn yẹn wọn ń wà tí wọn láti tọ́ àwọn kópa ní ọ̀dọ̀ ọ̀la. alhamdulilayi ẹni tó ṣe pé wọ́n fi sùúyà múrutọ nàbì Dawud alayhi yóò fọjọ́ kan fi sùúyà yóò fọjọ́ kan ṣàìsí tí ọjọ́ tí yóò fi síbi abẹ́ sí jọjú mọ́ àbọ̀jọ́ tí ó fi ní ìsìgbà abẹ́ sí ọjọ́ except báwo ni ó ti fi máa ṣe yàmà tó fi yàmà rẹ̀ lẹ́nu kò sẹ́lọ̀ hmm. nítorí kò máa mà fa ọjọ́ júmọ̀ àsọ̀tọ̀ kó n fẹ́ ti fi ṣèyàn kò sì máa mà dá ọjọ́ asátìsì kó n fẹ́ ti fi ṣèyàn ṣèyàn mo tiẹ̀ ti ń ṣe iná gbà kíkọ́ bẹ́ sí àwọn ọjọ́ kan nínú àwọn ọjọ́ méjèèjì yìí hmm. ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kò sẹ́lọ̀ Hmm. torí pé dìídì sọ pé wọ́n fẹ́ fi jùmọ̀ àfẹ́ síyà hmm. ṣùgbọ́n síyà mi rú tàbí nàbì dàwọ́ làwọn olùsọ̀lá ńlọsẹ̀. ó tilẹ̀ jẹ́ pé n tó ń ké dáa ṣùgbọ́n kò fún ara ní tìǹbù dáa jùlọ. Hmm. abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma ó di anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè pé ẹ sọ fún mi irú síyà mi ní kí n máa ti. anabi sallallahu alayhi wa sallam ń tọ́mọ sí ti alhamis àtijọ́ àtìmí ó ní agbára oúnjẹ bẹ́ẹ̀ lọ ó ní ọ̀dà kó fi tijọ́ mẹ́ta mẹ́ta kún láàrin oṣù ọlọ́sàrò ń tún jù bẹ́ẹ̀ lọ ah, bó bá dé bẹ́ẹ̀ ó lè má ṣe ṣìyá àmúrúta nàbì dàwúdà àlejò sẹ́lẹ̀ ọjọ́ kan dọ́jọ́ kan sí báyìí ní agbára ń tún jù bẹ́ẹ̀ lọ. Ah, ṣé gbogbo ọjọ́ ayé náà máa ti ṣe ṣìyá àmú ti dàwúdà àlejò sẹ́lẹ̀ àmú náà ló dùn ó lórí ọmọdàṣe jù. ọgbà bẹ́ẹ̀ ń bá lọ nígbà tó di pé ọjọ́ orí rẹ̀ ọlọ́síwájú àti ṣerú tànàbì dàwúdà náà fẹ́ rọrùn fún wa. ní nígbà tí anabi sọlá àìsàn àti àti àtìní àti alhamis ìyẹn náà ti tó àwọn aṣọ kó ojoojúmọ́ agbára rẹ̀ ká hmm. wọ́n ti ní kó ọmọ fìjọ kan fìjọ kan lẹ̀ wọ́n ti ń sọ pé kéré Hmm. kó tó a di kí wọ́n bẹ ọjọ́ lórí eléyìí hmm. torí ẹni tó rọrùn lẹ́sìn wọ́n lẹ́yìn iṣẹ́ àdẹ̀dìnà àhàdùn hmm. ìlà ọ̀làbà ànábì sọlá àṣìlá mi èèyàn ní ìfọwọ́ ìlú mẹ́sìn àbí kẹ́sìn ọ̀gbọ̀rí èèyàn torí ẹ̀ tó yá pé màá ṣe ṣìyàmù ọjọ́ kan sí ọjọ́ kan lẹ̀ èèyàn ní lálàáfíà lọ títí àlàáfíà tó kún ara tí sì ń bẹ fún ọ ló mú ọrùn kó lè máa ṣe èèyàn ní rìn jìnnà tí ó fi dìpọ̀ rẹ̀ ń jìnnà èèyàn ìjọba sọ wá ní ṣé tá a bá ń ṣerú síyàmù báwọn tí a lè máa fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run fáwọn kò ká tàrà bẹ́ẹ̀ ni ẹ sọ pé wọ́n lọ wọ́n síyàmù tí mo ń ṣe yìí nítorí rẹ̀ ṣe nǹkan báyìí fún mi hmm. ṣe eléyìí ń bẹ nínú tá a lè fi ṣàtẹ̀gùn tó bá ṣòrí àmọ́. ẹlẹ́rìí. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Orúkọ láti Èkótà. Ìbí àwọn ọmọ ara wa. Bẹ́ẹ̀ni, ẹ ti rí ni pé ẹni tí wọ́kọ̀. Hmm? wá ó ṣà ágbẹ́lẹ́gbẹ́ wa tẹ̀lẹ̀ bọ́ọ̀ ìwọ́n ti fi ọkọ̀ báyọ̀ nípa ágbẹ́ wa tẹ̀lẹ̀ ìyẹn wá fún mi ní mọ́tò yẹn ṣé ìjẹ́ ṣé máa ní tẹ̀wọ̀n tó máa kàn ní kò ní tẹ̀wọ̀n tó máa kàn. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá fi lọ sí ṣúgà tí kò tó bá fi lọ sí ṣúgà ní ṣọlá ti kàn àwọn àfáà máa ní adéwálé àlejò àwọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìjẹ́ sí wíwálé wà lórúkọ inú orúkọ náà ló bí mi àbí báwo ìdìbò ìwé nígbà ìgbà wà fẹ́ máa ní àtúntò àwọn tó máa jẹ́ kí dọ́kítọ̀ wa bọ́bá àṣàyẹ̀ rẹ̀ ẹ̀ ṣe wọ́n. ọ̀dà alhamdulilayi driver ti ra mọ́tò hmm. kò sí mọ́tò gbààyàn wọn sí mọ́tò gbààyàn hmm. ìlọ́kàn wa mọ́tò láwàdà ni hmm. látàrí bẹ́ẹ̀ àwọn kan nínú àwọn tó ra àwọn mọ́tò wọn ṣàláìsí ìtàn àti ń bẹ lórí driver ni òun náà ní kí wọ́n rí kó ṣèèṣì pààyàn ó ṣe sì pààyàn yóò sanwó ẹ̀mí oníkálukú nínú àwọn ẹni tó ṣekú pa yóò sì wá tún ṣe ìtanràn lè bọ́kùn lọ́rùn ẹrú kọ̀ọ̀kan fìyàn kọ̀ọ̀kan. tí ọ̀bá wa rẹ́rú bọ́kùn lọ́rùn tí wọ́n máa fi ṣèyá mi oṣù méjì gbáko ní tẹ̀lé tẹ̀lé fìyàn kọ̀ọ̀kan márùn ló kú ní ọkọ̀ oṣù méjì lọ́nà márùn ó di odò oṣù mẹ́wàá ni ní gbáko oṣù méjì ẹyọ kọ̀ọ̀kan yóò gbà ń gbáko láì jẹ́ pé nǹkan kan ya tẹ̀lé ń tẹ̀lé wọn. torí pé tí n tí ò ní ìdìbò àti lè ya tẹ̀lé ntẹ̀lé wọn ó ti tún bẹ̀rẹ̀. Hmm. kí ló lè ya bí ọjọ́ ọdún tí wọ́n ti dídí ọjọ́ ọdún iléyà hmm. àbí ti dídí ọjọ́ ọdún ìtúnu Ramadan hmm. haram ní ká ṣe ìkọ́niró láwọn ọjọ́ méjèèjì. eléyìí jẹ́ ìtanràn tó ń bẹ lọ́rùn rẹ̀. wọ́n ní àwọn ń kéèkì láwọn kíláàsì kan láwọn ilẹ̀ Yorùbá wa kíkẹ́ lọ́jọ́ Jímọ̀ nígbà tí ìmáàmù tó bá ń sọ wọn máa sábà tún sọ pé ẹsẹ sàlátù fàdéwálé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ àti déwálé àti kọláwálé tó gbogbo ẹ kò sínú ọkọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àyè òsì sísẹnikẹni nínú Islam láti fànàbì ló kọ tí èsì tiẹ ìlú hmm. ọ̀nà alára ní ìjọba fún ọ lóríkì orúkọ kan tí èsì tiẹ olùbíjà kí ló pé tẹsẹ̀ ọmọ bá aṣọ ànábì ló kọ tó ṣe tiẹ̀ mm, ẹ tẹ̀lé tí ànábì lọ́lọ́wọ́ bá fi pa ńlá ṣe kì í ṣe kí ọmọ wa fọwọ́ ara yín hun orúkọ fún mm. ẹlòmí yóò tún sọ di yóò tún sọ di wàhálà pé ṣé kí wàá tàdé wa lè ní. <laughs> Ah, ok bó ló ṣe mọ̀ pé ìdílé adé ló ti wá. bí èsì ìdílé ọlá. gbogbo ọ̀rá dáradára eléyìí àṣà àtàwà Yorùbá la dé ńlọ́lá. Mm. wọn ò sẹ́ni tó kò sẹ́ni tó bí ọ pé báwa sọ ànábì ló kọ adé òṣìṣẹ́ ni tó ní bá aṣọ ló kọ́ ọlá hmm. orúkọ rẹ̀ ní Muhammad hmm. nínú orúkọ rẹ̀ ní Ahmed hmm. so eléyìí nù àmọ́ àmọ́ àwọn pé kọ́lá wọlé adéwálé <laughs> so gbogbo eléyìí kò sí náà nù ní ìjọba oṣù. ẹlẹ́rìí pàlẹ́ ní sọlá ọ̀rọ̀ fún ìtìlá ọ̀gá mi ẹbí ń gbé àkọ́kí uh, láti ìlú ìkọ́jú wọn. ìbéèrè ni. ọ̀rọ̀ bẹ̀rẹ̀ Ah, ní ìgbìmọ̀ yìí àwọn àwọn àwọn pẹ́ẹ̀sì kan bẹ tọ́wọ́ ní mọ́ṣáláṣí lẹ́jẹ̀ àti láti tó tọ́lẹ̀tì ni wọ́n mọ́ ìsàlọ̀lá ǹjẹ́ ìyẹn lè túbọ̀ àdúrà ìsàlọ̀lá tí ó tọ́lẹ̀tì báyìí ǹjẹ́ ìyẹn ti kí wọ́n bẹ̀. ìbéèrè lẹ́kejì ni pé nínú ọmọ tẹ́ kí n ṣẹ́gun gàrí. ẹ̀lọ́ ìbéèrè ní àkọ́kọ́ ẹ tún ṣe jẹ́ àbọ̀ ni pé àwọn tọ́lẹ̀tì mọ́ ní mọ́sáàtì lẹ́jẹ̀. Náà ló ti yíra ọya ìbéèrè kejì. Ìbéèrè kejì ni kí ọmọṣẹ́ ọmọ tí ó tọ́ dàbá ọmọṣẹ́ ń fẹ́ pé mhm. kọ́ lọ́wọ́ dàbá ìwá. Ṣé máa ti jẹ fún iye báyìí? Ìjẹ́ ò lè fi báyìí kún ọ̀gá rẹ̀ pé à ìlú orí ìlú òkú rẹ̀ ti rí nǹkan mẹ́. <laughs> Àkókò tí àrùbá jẹ́ àyíká ti ń ṣègùn ọ̀fẹ́ táà fi ti ń tọ̀. Hmm tí yẹwà wà ní ìtòsí mọ́ṣáláṣí gbígbẹ ilé ìtọ̀ ilé ìjẹ nítòsí mọ́ṣáláṣí kò pé ká má fi sọ̀láàtì ní mọ́ṣáláṣí hmm. lópin ìgbà tó mọ́ṣáláṣí yẹn tó rọrùn abẹ́gbin tí wọ́n ń ṣe ní ilé ìgbọ̀nsẹ̀ àti ilé ìtọ̀ ní ọ̀bá tí wọ́n dé ní mọ́ṣáláṣí. tó bá jẹ́ pé ẹ̀gbin ìdọ̀tí òórùn burúkú ń dé ní mọ́ṣáláṣí a lè ṣe sọ̀láàtì nínú ẹ̀ hmm. nítorí pé àìṣe sọ̀láàtì ń di ọlẹ́gbìn. Hmm àti lè ṣe sọ láti ibi tó ràn burúkú ti ń wọ̀ àní lè sin náà tọkàntọkàn. torí ẹ èyí tó wúrú tọ́lẹ̀tì tó bá tóbi tá ń tọ́jú ní tí máa mọ́ dáadáa mm. so kò sí tó burúkú ká ṣe sọ láti nínú mọ́ṣáláṣí mm. tí tọ́lẹ̀tì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. tọ wọn ní tí ọ̀gá bá rán wọn ní àgbé tó ń ya mọ́ṣáláṣí sí ń kọ́ sáré máa fi sàlọ̀ alábẹ́rẹ̀ yóò sàkóra ní mọ́ṣáláṣí mm. tọ́ ya ìwé kan sára àgé wọ́n ya fọ́tò rẹ̀ sí wọ́n wá pè lálùkùránì kò túmọ̀ sí pálùkùránì náà nù. Hmm. sọ lókun ìgbà tí wọn bá ti yà á sísí tí wọn á kó àwọn ayé àlùkùránì sí hmm. náà. sọ ń gbà yẹn a gbọ́dọ̀ fi àbùkù kan àlùkùránì. tó bá ṣẹlẹ̀ yìí pé ọmọ ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ọ̀gá wa bẹ̀ pé kọ́ lọ ra nǹkan wa wọ́n ní ṣé òun náà lè fowó kun kó fi rí nǹkan kan náà ntí ó rí nínú rẹ̀ ara ni wọ́n ń pè lábẹ́ òfin ọlọ́ ntí bá ní kó lọ bá mi ra nǹkan wa iye tó ra dandan náà ló fi jíṣẹ́ hmm. ó kò chẹ́ǹjì wọn lé wọn lọ́wọ́ tó bá wà wọn láti dán ní nǹkan kan kò sí wàhálà mi. Hmm. ìyá ẹjẹ́ tí máa fi àsìkò yìí tó wọlé sí pé wá sí ìta gbangba tí a mọ̀ sí hudan wabushra tó ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí ń ṣe àlàábọ̀là òde náà ni ó ti wáyé ní òwúrọ̀ sọ central mosque ọjà gbé láago mẹ́wàá òwúrọ̀ dúró dé am prompt ìtẹ̀síwájú tíra manhajul qasidi òun náà ni wọ́n bá wa sọ̀rọ̀ lórí al-sheikh dr shabdin gbadebo rọ́jú aláṣẹ àti olùdásílẹ̀ al-Madina center ní kọ́kọ́ abẹ́dẹ̀ lẹ́gbọ́n òṣèlú ìmọ̀dá alẹ́kọ̀ọ́ insha Allah àwọn tí a bá gbọ́ káàsọ̀ fáwọn tí ó gbọ́ Allah yóò sì ṣe ní okùnfà dáadáa fún aláyé àti ní al-qiyama insha Allah ẹlẹ́kọ̀ọ́ yìí. salamu alaykum. wa aleykum salaam wa rahmatullah. orúkọ mi ni Habib láti Ìbàdàn. láti Ìbàdàn Ìbàdàn. ìbéèrè yín fà nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni wípé um, èmi àti nǹkan uh, tí mo fẹ́ fẹ́ mhm. èmi àti ẹ̀ àwa fẹ́ra wa àti wọ́n á fẹ́ ṣe nítorí ó súnmọ́ ní pé ká fẹ́ra wa ní pé nítorí ọmọ ìrọ̀rùn kò díẹ̀ mhm. àwọn òbí ẹ̀ wá gbà ìgbà tó wá já wá tó ọdún ọdún ọdún méjì mo àṣàfẹ́ra wa mọ́ èmi kẹ̀lẹ́ rí mo tí ẹni tí mo fẹ́ fẹ́ mhm. mo á tún wá ṣètò láti ṣe ọ̀rọ̀ every day lọ́wọ́n ṣe ìpè ara ẹ̀ ẹni ẹni wọ́n sábà wà padà rán nínú ṣùláàtì ìpè ara ẹ̀ ìgbé ìgbà láwọ̀kọ́ ni mú wàá mọ̀ ọ̀pọ̀ tí máa ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé a máa ń gbọ́ orúkọ ní wípé dr sharaf la máa ń pè yìí ìwọ́n àwọn gbèsè ṣé bá iṣẹ́ ọ̀tẹ̀ rẹ̀ wípé ṣé kò bá orúkọ yín jẹ́ láwọn rẹ̀. aleykum salaam wa rahmatulah. alhamdulilah wọn náà lókun tá à ń fẹsẹ̀ so wọ́n fi ń fẹ́ra wọn lọ ṣùgbọ́n nígbà tó kù dẹ̀dẹ̀ káwọn yọjú sóbì rẹ̀ bàbá kọ̀ àwọn òkú ìwà lẹ́lẹ́yìn táwọn fẹ́fẹ́ àwọn máa ń fi sọ̀láàtì lè tọ̀kọ́ra ṣùgbọ́n tó ń fi sọ̀láàtì lè tọ̀kọ́ra táwọn fi obìnrin kan só làwọn máa rí àwọn lẹ́lẹ́yìn táwọn lẹ́lẹ́yìn táwọn fẹ́fẹ́ ohun kan náà làwọn rí akọ ni pé mùsùlùmí ọ̀yẹ́ kó pé òun fẹ́ràn òun lọ pẹ̀lú obìnrin kan. Hmm láì jẹ́ pé bàbá rẹ̀ ti fi fún un kí lọ́jọ́ máa fẹ́ lọ sí ẹni tó sọkúsọ lẹ́gbẹ̀ẹ́ sọ kọ́lé òfin lè nídìí sí ìṣekúṣe. àǹtorí ẹ̀ka bá ti rẹ́ni tẹ́tẹ́tẹ́ àbúrò bá ti gbogbo ẹyọ ojú sóbì rẹ̀ hmm. tó bá ti yọjú sóbì rẹ̀ ìsìdá kò fi fún yín àbúkọ́ náà fi fún yín. Hmm. sọ ìwé ìbá fi fún yín tètè tẹ̀síwájú. Hmm. ìṣèkára kìlẹ̀ sí. èyí ṣe pé ẹrí ìwọ ń fẹ́ kọ́ lọ́wọ́ bá ọba ń ṣètò tó bá lóore jù fún nínú àwọn méjèèjì. Hmm. èyí tí bàbá rẹ̀ ọ̀gbà tẹ́ yọjú sòun gàgà náà ní kan náà ní láyé yín. ẹlòmí àrùnbóyè ọba tó fàṣì ìjọba jẹsùn náà ló fi lálà. kò fẹ́ lómi ẹ wá lóun náà nìkan lẹ́yìn kí lẹ́sẹ̀ ṣe sí òfin tẹ́sẹ̀ ṣe sí ju pé kẹ́ ẹ bọ́ ta lọ àwọn obìnrin pọ̀ ń ta tán wọ́kọ̀ hmm. ṣùgbọ́n gbọ́n bá fẹ́ ni bí adélébọ̀ ni inṣàlá Hmm. ẹ rí ìtì ọ̀dà. Hmm. sọ àmọ́ kéèyàn náà jókòó sójú kan náà lọ́kàn tí mo ti fẹ́ rí tí bàbá rẹ̀ ò sì gbà yí ọ̀kan tí mo ti fẹ́ rí tí bàbá rẹ̀ ò gbà àlàáfíà ọ̀pá yẹn nu. ìgbà tí jáde ẹ̀rọ àwọn obìnrin kan pọ̀ táwọn náà wọkọ̀ táwọn ọmọ dáadáa. Hmm. ọlọ́run bó ti fi ní tìkún gé ìtọ̀ dà. sọ wọn ní pé táwọn ọ̀bọ kọ́mítì ẹ̀ bá jẹ́ ṣé bá rí pé Dr. Sharaf Dr. Sharaf dé gbogbo ẹ̀ náà dédé náà. ẹ lórúkọ mi o ó kọ yín ẹ ló yín o. ẹ̀rọ àbùdàtì mi sọ̀rọ̀. láti bo. láti Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ẹ dákun ìfisẹ́ ìfisílà tí wọ́n bá tí wọ́n bá ti ní àti àgbàlagbà kan fún ìdè wọ́n á ti sílà wọ́n á sí àwọn ọmọ abẹ ní ẹ̀yìn ìròyìn tọ́jú rẹ̀ wọ́n á lẹ̀ mọ́ sí ara ṣe títà sí lẹ́yìn ẹ̀rọ tó lè máa gbà. ìbéèrè ni ẹ̀ka ó ti yé ti yé ṣe alhamdulilayi àkọ́kọ́ ni pé báyọ̀ nìkan kú bàtà wọn kú àwọn ọmọ rẹ̀ wá nípa báwọn tẹ̀tẹ̀ra bóyá kíra táwọn ọmọ fi kọ́ àlùfáà àtàṣà hmm. tó fi dé jùlọ àmà sòtò ń pè ní al-Qaidatu al-Baghdadiyya. wọ́n wá ń ha pẹ̀lú kọ́kọ́ àwọn fi ṣe sọ́dọ̀ kọ́ fún bàbá wọn. Hmm. tíyàn fọ́tò rẹ̀ ń bẹ lára rẹ̀ fọ́tò tí ń bẹ lára rẹ̀ oníkọ́kọ́rọ́ bẹ ní ajáde ní má gbà. Hmm. nítorí pé tẹ̀ máa ń gba nǹkan ya fọ́tò sí làbá ẹ jọ pé ẹ̀ ń ṣàwòyàn lákin láti máa ya fọ́tò ni. Hmm. ẹ sì fẹ́ ṣe nǹkan yìí nítorí pé ẹ fẹ́ kí bàbá yín fi gbalada sàrà tẹ̀ fi ṣe ni. tó hmm. ẹ wá gbọ́dọ̀ ṣe sàrà gbára ṣíṣe ntọ́lọ́wọ́n bá ṣe léwọ̀. ṣé ẹ dìgbà tí fọ́tò bàbá yín máa ń bẹ lára kíra wọn kí màmí kò tó mọ̀ pé sàrà àtẹ fi ṣe bàbá yín lọ fi ṣe sàrà fún hmm. àbùkátà rẹ ẹ̀yin hmm. ò ní ìdíkẹ́ ṣẹ̀ṣẹ̀ fi fọ́tò ọlọ́run kó tó dẹ́ni kẹ́ ṣe sàrà fún mà ọba hmm. sì fẹ́ ọlọ́run má tún jẹ́ odi kárí ni ọba fẹ́ kó kọ rẹ̀ lásán náà lẹ́kọ̀ọ́ sí òun náà náà ti fẹ́ kó kọ́ lọ́mọ jẹ́ odi kárí ni sòtòrò náà ní ìsinmi gba àwọn tó máa gbé ká èyí tá a fi ṣe sàrà ní òkú bàbá ní ó bàbá wọn kọ sí láàrin sọlọ ọmọ kejì alukur'ani lélẹ́yìí hmm. alukur'ani ó wà nínú ìwé yìí hmm. alukur'ani ò sì gba òdòwòdè kò gba rádaràda. ẹ hmm. lọ́wọ́. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Welcome back in Bay. Yẹ́ẹ̀ láti UK. Ìbéèrè yìí. Ìjọ tí èèyàn bá ní èèyàn bá ṣe nǹkan kọ̀ọ̀kan láníyàn tó dáa kí nǹkan kan lè dà pọ̀ kò fẹ́bọ̀ wọn wọ́n fara kó inú wọn ṣáàdùbí tó já sí àwọn apọ́ǹtì fingers kí wọ́n lè feel back even though èèyàn lè ṣe nǹkan yẹn torí pé kí nǹkan lè dà nípa ọ. bí kí ni. àwọn kò èèyàn ṣe àtúnṣe lórí orí nǹkan kan àwọn kan wá ibi tó já sí outcome ìṣàyẹ̀wò òdùn pé ẹ ti tó bá ti rí báyìí fáwọn. ẹ ti yé mi ṣe àlà ṣé wọ́n ti máa bí ìmọ̀ rẹ̀. náà ó ti yé. ètò pàtàkì ní kí gbogbo oníkàlùkù wa nígbà tá a bá ti fẹ́ ṣe nǹkan kan kárí pé nǹkan afẹ́ ṣe yẹn ọ̀dà hmm. kọ́ta kò fi ọlọ́ tó bá ti wá jẹ́ nǹkan dá kí ọ̀tà kò fi ọlọ́ kájẹ́ ká nìyẹn ọ̀dà hmm. lórí nǹkan afẹ́ ṣe torí ká lè ní ládàá nínú ẹ̀ hmm. nǹkan yẹn bá sì dọ́gba pẹ̀lú súnmọ́ ànábì sallallahu alaihi wasallam ìgbà náà ká ṣe táwọn bá wá ṣe kì í ṣe dandan àwọn gan aláàbá tá a ṣeun kì í ṣe dandan ká rí àbájáde tí ó dùn wá nù. Hmm. ṣùgbọ́n wọ́n pé nǹkan yẹn kò lọ kò takùtọ̀ ànábì sallallahu alaihi wasallam àníyàn tó dáa la fi ṣe àgbàládá lọ́dọ̀ lọ. Hmm. nítorí pé kì í ṣe gbogbo ìgbà látẹ́gùn máa ń fẹ́ èyí tí máa bọ́kọ̀ ju omi láàmú. Hmm. so ẹ̀sìn àkọ́kọ́ àwọn ọkọ̀ ojú omi kan àti òòlù ẹ̀rìn àti so atẹ́gùn lè fẹ́ ìjì burúkú tó tẹ́yìn bá ti ṣe nǹkan yín kí ẹ̀ka kó tọ́lọ́ nǹkan kó tà náà bí bẹ́ẹ̀ ti ṣe pẹ̀lú àníyàn tó dáa pẹ̀lú ògùn ọlọ́run yóò gbà ládàá lórí ẹ̀. Hmm. àwọn ènìyàn tí ẹ̀yin wá ń fẹ́ kí nǹkan yẹn jẹ́ sábàbí dáadáa fún hmm. ọ̀pọ̀lọpọ̀ orí dáadáa ń bẹ̀ hmm. wọ́n bara jẹ́ wọ́n papá jánu ẹná ti torí rẹ̀ kábàámọ̀ kankan torí pé nítorí dáa lẹ́yìn ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sí nǹkan tẹ̀sẹ̀ sí láyé tí gbogbo èèyàn sí. so nítorí ẹ̀ ìyọnu ọlọ́run lóye ká máa wá ló máa ń wúlò fún yàn láyé lọ́rùn hmm. ìyẹnu tèèyàn ó ṣòro rí hmm. ìyẹnu wọn ò sì dá kankan lọ́dọ̀ lọ tó hmm. eléyìí ní nǹkan tó jà ní sátìrí kéńté tó ṣe kọ̀tàkù fún ọ lọ kọ̀tàkù lànà ànábì àníyàn tó fi ṣiṣẹ́ dá ẹ máa bá sẹ́yìn lọ. ẹ jẹ́sọ́ fún mi ọ̀kọ́ ìròyìn ṣé ìbéèrè lè wọ́n ní ṣé ǹjẹ́ orúkọ yìí ó ṣe déédéé bí sùlùmíà ni wọ́n pè é eléyìí báwọn wọ́n lè jẹ́ alẹ́ sọ ọmọ ní zenith àbí ramla àti pé kí ni ìtumọ̀ àwọn orúkọ méjèèjì yìí ah, síwájú sí ẹ tó dáhùn ìbéèrè náà Sheikh mo fẹ́ fi àsìkò yìí tó wa létí pé wà sí ìta gbangba tí a lọ sí hudan wa bishro lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la inṣàlá ní Ògbómọ̀ṣọ́ central mosque ọjàgbó inṣàlá láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ìtẹ̀síwájú tó yà minhaj lẹ́kọ̀ọ́ sídìí ni wọ́n bá pẹ̀kẹ́ wọn bá a sọ̀rọ̀ síwájú lọ lélórí inṣàlá àṣẹ ìkọ̀dọ̀tìrẹ́ ṣàwọ́dún gbadébọ̀ rọ́jí aláṣẹ àti ìgbàsílẹ̀ ìmọ̀dúnà center ní pápá bẹ́ẹ̀ lógún ẹ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa fèjì sí àwọn àwa ni wọ́n máa dá àwọn àwọn ẹ̀yìn ni wọ́n bá a ṣe wáàtì lọ́la inṣàlá jazakumullahu khairan ṣe ìlú sílá. àwọn olùkọ́ tó ń akọ́lọ́mùlà àríkà àwọn obìnrin rẹ̀ jẹ́bẹ̀rì nínú àwọn sọ̀hábà so àmọ́ sùlíyà mm-hmm. tó ẹ ti bó kọjọ́ lọ. láàyè láàyè wà á máa bó kọjọ́ láyé. ahọ́n ò dá ni. zola yìí mm, họ. Masha Allah. Ní Yorùbá fẹ́ sùlíà. La ilaha illallah. Ìdí àbá fẹ́ kọ́ ga pé mo mọ bó ṣe kọ́ lárúbá. Zola yìí họ. Ṣé ń gbé ìṣèdè lárúbá láti pìlẹ̀? kìí ṣèdè lárúbáwá láti kìlọ̀ ṣùgbọ́n bá ṣe máa ń pè é nù. zèlè yìí kọ́. tọ́ ẹ kí ló sọ kejì náà. ẹ zinat. ẹ wẹ́ zinilẹ̀. zinilẹ̀ ọ̀ṣọ́. ọ̀ṣọ́ ọ̀ṣọ́ mi ń sọkọ̀. ṣùgbọ́n bá tọ́ba tó wá sọ̀yìn kásà máa pè dáadáa. Hmm. ká máa pè dáadáa. yorùbá lè sọ pé alájà sí iná tù. <laughs> zinilẹ̀ zinilẹ̀ hmm. ọjà ló ṣe jù. Ẹ̀lọ́ orúkọ yín o. Àwọn ìṣẹ́lọ́mù Rahmatullahi ọgọ́ yín. Hmm. Ẹ ń bẹ lójú òpó o ti já. Ẹ̀lọ́ ọgọ́ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yín. Mo fẹ́ bèèrè Abdullahi Lásìkò. Ẹ̀lọ́ ọkọ̀ yín o. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. An gbọ́ ní ìbéèrè yín. Ẹ̀ka ara fún ọkọ̀ Aisha láti Wàgàdógó ni. Ìbéèrè yín. Àbọ̀ Aisha láti Wàgàdógó. Ẹ̀rẹ́ àti àwọn ọ̀dọ̀kọ́ rẹ̀ wa. Naam. Ọkọ̀ ìṣẹ́ ọ̀rọ̀ lọ́wọ́. Naam. Ọlọ́run àgbà àwọn ọ̀pọ̀ lẹ́yìn ìgbà. Àmín. Ìbéèrè ìgbà láwọn tó ní pé ojú omi ìsìlámù fi wo kí èèyàn máa fi àlùkùránì. Bí àbá fi kékeré máa fi sí ọmọ Bọ́yá ọmọ ìdára máa ń tí wá sára ọmọ tó máa ń dámọ́ sí láti gbé oró lọ. Ó fi ilé ọ̀rọ̀ láti rí sí ọmọ. Ṣé ọmọ fi fi ní ìdí? Ìbéèrè kejì, àbó ti bá? Ìbéèrè kejì ni pé ẹlọ́pàá ẹ̀ á rí pé ìdókò ọdún ẹ̀jẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀yọ́ sọ́ọ̀sà fún akẹ́kọ̀ọ́ ara tàlá tó wà ní ojú òní fún ìpinnu ìbò dídì. Ṣé ká dìbò based on religion ni àbí ká dìbò? Kò sí ń dọ́kan ọ̀rọ̀ pẹ̀lú wọ́n ní kí ni ìdájọ́ ká máa gbá kúránì sí gbèrè ọmọ tí máa pariwo wá látòjú ọ̀run tó hmm. sì lànà àwọn mùsùlùmí òní hmm. ká máa gbá kúránì sí gbèrè alukúránì ẹ̀ máa tún máa rọrọ́ lọ hmm. ẹ̀ á máa gbé sí gbèrè lè ọgbẹ́ kílò lè ní àbọ̀ ní olórí bí ó lè ṣe kílò <laughs> ọ̀tọ̀ rárára lábẹ́ òfin ọ̀nà alábìsọ̀lá ìṣẹ̀lẹ̀ ti pọ̀ wá láwọn àdúrà tá a máa ń pè tá a tún máa wá àbọ̀ àti sọ fáwọn ọmọ wa àtórí ara wa gan so eléyìí ló yẹ ká máa wádìí يعني هو أن حسن نفلي بتاعت التومة في دي يبعين نعم النبي صلى الله عليه وسلم قوة الأدوى تيما كفاها ما كيكيكي وما نفع أدوى فما كيكيكي أعيدك بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة إن شاء الله أنتو فيها قوها به أنت نعم. ما سعدوها فهم ما يمي بس ما مرة هو أعيدك بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة tó يقوم بني أعيذك كا أتكي يا ìyàtọ̀ لا فقن كي فبني أعيذك بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة ọlọ́run bó ما máa آمين جزاكم الله ẹlẹ́kọ̀ọ́ ní ọ aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. orúkọ mi orúkọ mi àti kabir ni mo pé láti mọ́kwá. ìbéèrè yín. àkọ́kọ́ ni pé mo fẹ́ béèrè ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa bá ṣe máa yọ sàká irú àwọn àdáìtá pé à ń fi kánópì ṣí àti máa ń ṣe rẹ́ńtà. Mhm. ẹ̀jẹ̀ láwọn létà kọ́ bíi fúláàtì àti àwọn sẹ́kọ̀ǹtì yẹn náà ta máa ń gbowó lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà kó tó di pé ọdún kan yípo owó yẹn ó máa ń bá àwọn bùkátà lọ lọ́tún lọ́sì ìyẹn àkọ́kọ́ èkejì òun náà ni àwọn àṣà tí àwọn àwọn èèyàn wá ń dá níṣe pàtàkì gba àwa ọkùnrin ọmọ aláwọn jọ ṣépò ẹsẹ̀ ẹ̀rùn ṣé fẹ̀sùn mọ́ bí kéèyàn jẹ apá kan ọ̀run kéèyàn fi apá kan lẹ̀ ẹjẹ́ adájọ́ bá àwọn láti mọ́kúá. ìmọ̀ràn níta ẹni tó wá ń dùn wọ́tọ̀ platform wọn kọ́ ìtì máa post àwọn lectures wọn àbí àwọn update wọn kọ́ máa update wa lọ́wọ́ lásìkò ìmọ̀ràn yìí ẹ ṣe o. tí wọ́n ti parí madam torí pásítọ̀ ti lọ ẹ náà ni pé àwọn ẹni tí wọ́n ń fi àwọn lectures ránṣẹ́ tí wọ́n ń fi ń ṣàkíkọ́ lórí gbogbo ẹ̀ àwa náà bí wọ́n léèrè wọ́n á sọ pé kí ni ẹ̀ wọ́n ní adìẹ ńlá gùn. ìyẹn ni òjì àmọ́. ìyẹn ni òjì àmọ́ pé ó ń bùkátà owó gan-an kọ́dà nìkan donate owó tó pọ̀ kan lónìí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tún tají. sọ̀rọ̀ báyìí ti ṣe ń gbọ́ tí ń dùn máa yàn ẹ má gbàgbé láti máa kàn sáwọn ọmọ náà wípé ọmọ ń bùkátà fìdá. lọ́sọ̀rọ̀ <laughs> lọ ọ̀rọ̀ ń ṣe ibi láti máa ṣẹ́ni ó lónìí inṣàlá ọjọ́ ìjọba máa pàdé lórí òfin inṣàlá ọkọ̀ ètò kọ́lọ̀ nǹkan bá fi san wọ́n lẹ́sùn lórí láyé níbi àti lọ́jọ́ agbóńdọ̀lẹ̀ kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ wa Sheikh Dr. Sharafdeen Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ àlùmọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbìmọ̀ṣọ́ kọ́lọ̀ abdulwadud tí wọ́n ti jọ kó wọlé ìwàjò fẹ́ẹ̀kùnlọ khairon ọládùnníbẹ̀rẹ̀ lóòkọ̀ mi ọjọ́ méje òní láti pàdé tí ṣùgbọ́n náà nínú tí wà ní kíkọ́ ọlá kíkọ́ ọlá tó fẹ́lẹ̀ báríkà jùlọ táàtùmọ̀ kíra wa nínú ọgbà ìjẹ́nà insha Allah wípé salamu alaykum wa rahmatullahi wa barakatuhu المحيي المميت الحي القيوم الدبس ó dùn ó kún ó yàtọ̀ sí àwọn kọ̀nẹ̀tẹ́ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ power fm náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn dùn dùn dùn dùn.